ẹ̀yin jẹ̀mọ́ mi ẹ̀ríbi tá a bá délé ní sẹ́rípa ti mú mẹ́wàá àtàwọn kọ́kọ́ ń bẹ̀ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì la wà lórí èyí ọlọ́mọsà jágúnlẹ̀ nírọ̀rùn ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah pẹ̀lú ògùn ọlọ́run gẹ́gẹ́ ti mètò wa wípé ètò wa tá a mọ̀ náà ni Ramadan Kareem lètò tí èmi ọmọ yín túkọ̀ rẹ̀ Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni ọlọ́mọsà gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti bàbá wa Dr. Ahmed bin Salahuddin tí a wo ìrún pípé wọn tán nísìnyí ọlọmọjọ bàbá náà wọn bá padà sí ibú àwọn ní aláṣẹ àtẹlẹdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó alábẹ́ tó kalẹ̀ sí number thirty three Victoria Rubi Eke Street ní Lekki phase one ọlọmọjọ bàjẹ́ fún wa alhaja wa Khadija Damorish adúpẹ́ lọ́wọ́ àwọn náà púpọ̀ wọ́n kalẹ̀ sí number thirty one Balogun Street mọ́sálásí alájà alágége àwọn náà kó bàtà fún wa rẹpẹtẹ lọmọsàfà àdúró tiwọn alhaja wa Asisat Kelani aláṣẹ àtẹlẹdarí ilé ìtajà Perfect Days Fabrics c ninety four new aladdin market ìkẹjà lagos ibẹ̀ làwọn wà kọ́lọ́n dákun mọ́sàbà wà pẹ̀lú wọn ọlọ́run jọjọ àwọn ọmọ ọ̀tà ọ̀làǹdẹ muhammed lọ́dọ̀ ọlọ́run alájà wa hadisata agbolu ajé tí wọ́n kalẹ̀ sí opposite retail market ní ọgbà àwọn náà ṣe bẹ̀bẹ̀ fún wa àwọn káwọn ẹ̀bùn fún wa lóríṣiríṣi ọlọ́mọsàbà dútù wọn lọ́nba àpẹẹrẹ wọn ní gbogbo táwọn ṣe fún wa ká máa fi tọ́ fọ́kọ àwọn ni alhaji wa agbolu ajé kọ́lọ́mọsàbà food in conjunction with Orísun Orísun àti Dolphin Food wọ́n parapọ̀ wọ́n fún wọn ní ìparapọ̀ wọn wá power oil ó bí dynamic ó bí munchit gbogbo ẹ̀ níbẹ̀ lórí igbá wa ọlọ́mọsàbà dúró tì wọ́n ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́lá láìláha ilẹ̀ ilé Orísun na Orísun náà joba níjọ́ bàjẹ́ láìláha ọ̀gá wa Fẹ́mi Adéríbigbé ọlọ́mọba wa pẹ̀lú ọba dúró tì wọ́n kúmọ̀ ọ̀gá wa Ṣèyí Adéríbigbé ọlọ́mọjù wọn jábọ́ láìlábọ̀jù wọn la lọ́la hawla wala quwwata illa billahi ilẹ̀ àlè bá a ṣe àwọn bàbá ṣe máa ń ṣe ètò yìí ni wípé àwọn àlejò oríṣiríṣi la máa ń gbà lónìí àwọn àlejò kúnnú lé fọ́fọ́fọ́ lónìí wà láàlejò pọ̀ tá a máa gbà lónìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n àlejò mi àkọ́kọ́ wọ́n ti mẹ́nu lé ń bí pẹ̀lú mi láti lè ṣe àáfà mọ́kànlá wọn ti wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ níṣe wọn pé ọ̀rọ̀ nípa bá a ṣe lọ sí hajj tá a lè ṣe lọ sí umra nírọ̀rùn náà ni àwọn ń bá wa sọ́dọ̀ wa. àwọn àlejò wa tí mo wí náà Imam Abdulsalami Abiodun láti lè ṣe and Travel Limited baba salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatuhu. ọlọ́mọ sọ̀rọ̀ àdúró tì í ọlọ́run ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ bàbá àti sọ̀rọ̀ tó pọ̀ nípa ọ̀rọ̀ umrah àti hajj àmọ́ lónìí a fẹ́ mọ kí lè tó lè ṣe yín gan-an lórí àti kó àwọn èèyàn lọ fún umrah pàtàkì jù umura àti ramadan sẹ́wọ́n pé tí ramadan bá ti ń dá méjì àwọn yẹn ti ń palẹ̀mọ́ àti lọ umura àwọn kan bẹ tẹ́ kí lọ bí àwẹ̀ bá ti ń di seventeen àwọn kan bẹ tẹ́ kí wọ́n lọ bí àwẹ̀ bá ti ń di nineteen twenty tí wọ́n lọ sí ìtìkáfù lọ́hùn kí lètò tí nípa ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ bá yín lọ sí umura tàbí hajj náà. alhamdulillah olóòtú ah, ọlọ́run ajé kárí yín pẹ́ ọlọ́run sì jẹ́ ká ẹ ṣe pẹ́ alhamdulillah ah, wa على سيدنا محمد وعلى آله وصحابه ومن تبع بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ada ọpẹ́ fọ́lọ́run alhamdulilayi ìkẹ́ Ọlọ́run atọlọ Ọlọ́run kó máa bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi tó ti yanjú gbogbo ẹ̀ kó tó lọ lórí pàǹtó ṣe fún wa kọ́lọ́mọṣẹ́ àgbálẹ́sìn fún wa. ní ìbámu sí ìbéèrè nípa ètò iléeṣẹ́ wa fún hajj àti umra fún umra bí qudratillahi ta'ala á gbéra ní twenty second of um, May of this month Ramadan ó máa di seventeen á gbéra lórí Turkish airline lọ sílùú Madina so arrival, arriving Madina will be on the. 23rd which will be Thursday inshallah so tá a dẹ̀ padà wá tá ní June 6 bi qudratillahi ta'ala ètò tá a ṣe lórí umura náà ni wípé pẹ̀lú gbogbo àwọn tá a jọ ń lọ àwọn èrò tí wọ́n bá wa lọ sahoro wà fún wọn ìftọ́rù hmm. náà sì wà fún wọn a ti ṣèyẹn mọ́nu package bákan náà a ṣètò pé tó zemzem náà wọ́n gbà lọ́fẹ̀ẹ́ hmm. tá a bá ti ń bọ̀ bí kódírátì láì tààlà a pákéjì yẹn mọ bá a ti máa ṣe lọ́dọọdún nìyẹn hmm. so àtàwọn létúlétú souvenirs wa hmm. láti lè tún jẹ́ kí iṣẹ́ dáwà tá a gbé dání kó tún máa gbòòrò sí insha allah ta'ala lè ṣe rọrùn amin amin sallallahu ta'ala sallam nípa lábẹ́ bẹ́ẹ̀ ètò hajj ìyẹn náà tún ó ti ó ti wọlé hmm. torí bàbá ṣe yanjú umura nísìn kódà àti bẹ̀rẹ̀ tó hajj àwọn èèyàn ti ń sanwó hmm. kódà àwọn míì ti sanwó tán hajj wa one point five la gbé lẹ̀ nínú ẹ̀ oúnjẹ àárọ̀ àtàlẹ́ ńbẹ́ńbẹ́ nínú ẹ̀ náà bákan náà pẹ̀lú ògo ọlọ́run lábẹ́ bẹ́ẹ̀ náà ilé wo sì jìnnà sí haram rárá àti rárá ní Maka àti ní Madina. so ẹ ti ṣètò ilé kalẹ̀ ọ̀rẹ́ ni. àpè kódà tẹ̀ láì tààlà. bákan náà ìhẹ́rọ́ọ̀mù wà nínú hajj fáwọn ọkùnrin wa zemzem náà sì wà for because a ṣe ìrọ́ọ̀mù fáwọn obìnrin hmm, nítorí pé n tó bá wo obìnrin ni ó fi ṣe ìrọ́ọ̀mù ẹ̀ akálà a ṣe veil fún wọn a ṣe ìjáàbù fún wọn hmm. àmọ́kùnrin wọn gba ìhẹ́rọ́ọ̀mù àmọ́ zemzem wà fún gbogbo àwọn hujjáàjù wa nípa pé tá a bá ń bọ̀ nítorí pé kí ni ìpalẹ̀mọ́ náà ti bẹ̀rẹ̀ alukur'ani wọ́n ní wa tazawwadu hmm. fa inna khayra zadin at-taqwa taqwa yẹn gangan ní palẹ̀mọ́ nípa wípé ká tọ́jú àwọn àlejò ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yẹn gangan ni muhimmu wa ní nǹkan tó jẹ wá lógún tá à ń tà nílé iṣẹ́ wa tọ́lọ́n sì tó fi ń gbé wa lọ́wọ́ sókè débi tó dé yìí kọ́lọ́n dákun ìtọ́jú àwọn àlejò ẹ̀ tá à ń ṣe a jẹran a sì ran kan pé yóò mọ ṣàlékún mhm. bí sì ń ṣe kọlọ túbọ̀ mọ ṣe so nípa bẹ́ẹ̀ ètò ti hajj ìyẹn bikudratilai two batches la ní báàtì àkọ́kọ́ wọ́n mọ̀ lọ ní on the thirty first of July bikudratilai ta'ala láti máa dé ní on the nineteenth of August hmm. Batch kejì àwọn mọ̀ lọ ní first of August. láti máa dé ní twentieth of august the kudrat light ala so gbogbo orin ajo hajj yìí kò tó oṣù rárá nù. pẹ̀lú ògo ọlọ́run ọ̀sẹ̀ méjì lé láàrin sixteen seventeen days náà ni. wọ́n fi lè rọrùn nígbà tó yẹ pé iṣẹ́ hajj wa ti mọ̀ pé tó ọjọ́ márùn-ún náà ni. àwọn èèyàn ò sì ráyè ọjọ́ márùn-ún náà sì ni ààyè ti wà kalẹ̀ àti ráyè ká tó ṣiṣẹ́ hajj pẹ̀lú àsìkò yìí àtúnráyè bàdà láftà hajj náà pẹ̀lú àsìkò tó ń kálukú fi lè padà lọ síbi iṣẹ́ tí ń ṣe tó jẹ́ pé oore tá a béèrè lọ́hùn ká tó dé ọlọ́run ti kó lé gbogbo wa lọ́wọ́. Allahu akbar kabir ah ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó wá dúró ti yín yóò mọ fún yín láti yọrí sí ọlọ́run ẹni ọlọ́run ẹni ṣubú láyé ọlọ́run ẹni ọlọ́run ah, ẹ bá ń kí md náà alhaji wa mustapha káyọ̀dé isa ẹ̀wọ̀n kó ànáwọ́ sí ọlọ́wọ́ bá dúró tiwọn ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ ní balẹ̀ iṣẹ́ náà jẹ́ fáfàní àwọn tó máa fẹ́ bá yín lọ sí hajj oye mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ sọ àwọn nọ́mbà yín àbí wọ́n fẹ́ bá yín lọ sí umra àbí ṣé lẹ́kùn umra ti tì báyìí àbí dẹ́yìn kan bá sọ pé o tó àpò yín sí pé tọ̀. bẹ́ẹ̀ yẹn bá sì pè wá níbà tí ń sọ̀rọ̀ yìí àǹfààní sì wà fún wọn fún umra bi qudratillahi ta'ala àmọ́ kó mọ̀ ju pípè ní báyìí báyìí lọ kọ́mọ jù bá a ti ń sọ̀rọ̀ yìí lọ eh, <laughs> àmọ́ nípa ti hajj pẹ̀lú ògùn ọlọ́run ètò ti ń lọ àwọn àkọ́dà eh, agent sub agent ló fẹ́ kérò wá ní our license ká tètè kérò wá because all other necessary things láti ṣàrẹ́gbẹ̀ntì ẹ̀ sílẹ̀ hmm, already. Hmm. kọ́lọ̀ kó kó ṣe ń rọrùn fún wa tó fáǹfààní àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ wa tó fẹ́ bá wa lọ kí wọ́n wá sí olú iléeṣẹ́ wa ní nọ́mbà fifty ìkọ̀tún ìdímọ̀ road by Ohando filling station nínú ilé epo filling station yẹn gangan la wà so Afamok tours and travels limited ní Ìkọ̀tún nílùú Èkó kí wọ́n pe MD Afamok tours and travels Alhaji Kayode Mustapha Isa lórí zero eight zero three three zero four five eight two five zero eight zero double three zero four five eight two five àfikún pé director operation èmi abdulsalam tí mò ń sọ̀rọ̀ yìí lórí zero eight zero three zero double seven nine four four one zero eight zero three zero seven seven nine four four one àbí fún àǹfààní àwọn tó wà nílùú Ìlọrin ká pé Hajia Hawwa Bature lórí zero eight zero nine six one seven seven two four five fáǹfààní àwọn aráàlú ìbàdàn kápẹ́ alhaji mustapha hussein lórí zero zero eight zero six six three six zero three eight eight fáǹfààní àwọn aráàlú òṣogbo kápẹ́ alhaji bashir lórí zero eight zero five six two two zero four one six tó sterling bank ní àkáǹtì wa tá à ń lò fáǹfààní àwọn tó bá fẹ́ sanwó ní díẹ̀díẹ̀ àǹfààní ẹ̀ sì tún wà ní ní fún ìṣẹ́jú àáyá báyìí hmm. di because a fẹ́ close gbogbo payment lágbára ọlọ́run ní middle of June middle of June a fẹ́ close gbogbo payment pẹ̀lú ògùn ọlọ́run so fáǹfààní àwọn tó bá fẹ́ ṣọwọ́ County wa Sterling Bank là ń lò zero zero seven one one five three two six zero. Afamok Tours and Travels ni account name. The account number is 00711532660. Sterling Bank ni. Allahu akbar kabira. Ọlọ́run ní bàjẹ́. Amin. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọdẹ sí rọrùn. Amin. Ẹ lọ dáadáa ẹ bọ̀ dáadáa. Amin. Amin. Ọlá ènìyàn Ọlọ́run. Amin. Lọ́la hawla wàlá kúwọ́tà. Illa billahi ilẹ̀ àlẹ́ ilẹ̀ azim. Amin. Ẹ bá náà mú omi zẹ́mzẹ́m. Inshallah, àǹfààní sẹ́mínà náà wà, à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́. Hmm fáwọn èrò wa lóòrèkóòrè nípa wípé à ń ṣe ní head office wa náà ni ní nọ́mbà fifty ìkọ̀tún ìdímù road by Oando filling station so a ní hall ńlá conference hall ńlá kódà tó lè gba bí two hundred capacity nínú iléeṣẹ́ wa yẹn náà láti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ a ṣe ìdánilẹ́kọ̀ọ́ hajj gan a ṣe ìdánilẹ́kọ̀ọ́ bíi méjì ká tó lọ sí hajj ká tó wá ní pé gbogbo ń ta tó wá dá wọn lẹ́kọ̀ọ́ lé lórí yìí à ń kó wọn ṣe àjọ kó wọn ṣe lọ́hùn ní kí ejigba kan fi wọ́n lẹ̀ a tún kó wọn ṣe gbogbo ohun tá a ti dá wọn lẹ́kọ̀ọ́ yìí lọ́hùn náà wọ́n tún wà pẹ̀lú wa tá a mọ̀ mú wọn dé gbogbo àyè wọn bẹ́ẹ̀ ni lẹ́ọ̀kọ̀ọ̀kan. tó ọlọ́run mọ́ṣà sí rọrùn ọlá nàbí lọ́dọ̀ ọ̀rọ̀ yìí tẹ̀ tiẹ̀ di dìmẹ́rù yẹn gẹ́gẹ́ ní jòun ẹ ti sọ pé al ẹ̀yin oníbọ̀lọ́hùn ṣòwò kọ́ pàdánù kọ́ pàdánù ẹ̀ ní pàdánù ọlọ́run nàbí muhammadu ọlọ́run bá dúró tì yín ẹ bá ń kmd náà ọlọ́run bá dúró ọlọ́run láìla ìlànà á lọ sókè lọ́hùn nísìn lágbára ọlọ́run ṣe àlọ́ ọgbà tá a máa fi dé àlejò mi àwọn náà wọlé àfa ńlá ni ẹni tẹ́ ẹ ti ń retí kí n gbé wá ni ẹ fẹ́ mọ̀ ọmọ àwọlé ńsìn ẹ̀sìn wọn kú kalẹ̀.